gbogbo ẹnikẹ́ni tó ń dúró lé yín wípé ojú máa tì ẹ́. bí o ṣe ṣàmì mo fún wọn ní ọjọ́ méje ìdààmú tó máa gbẹ̀yìn sínú ìtìjú máa dé bá wọn. You will not be put to shame. ètò ìṣe ń tẹ́ síwájú ṣùgbọ́n kí n tó ká ètò yìí lẹ́sẹ̀ lẹ̀ mo fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin ènìyàn pátápátá káàkiri orílẹ̀-èdè àgbáyé síbi ìpàdé àdúrà olóròrò ọlọ́jọ́ gbọ́ọ́rọ́ tí a pe àkọlé rẹ̀ ní atomic prophetic power night atomic prophetic power night tí ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ wòlíì ìyẹn prophet israel ọládélé ògúndípẹ̀ tó jẹ́ adarí ìjọ genesis global gbé kalẹ̀ ní gbogbo aago méjìlá òwúrọ̀ títí di aago kan òru lójoojúmọ́ ó ti bẹ̀rẹ̀ láti July 1st títí di òpin ọdún yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àyànmọ́ rere tí ayé ń fi ògo yín yí èpẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní ọjọ́ ọ̀la tó dára ṣùgbọ́n tí èmi fẹ́ rí bákanbàkan àdúrà ló máa ń gbà agbára kọ́ ẹ pàdé wa nínú ìpàdé àdúrà olójoojúmọ́ yìí ní dédé aago méjìlá òru títí dé aago kan òru wákàtí kan péré kò pọ̀ ju o hmm, ìbẹ̀lẹ̀ tí wàá fẹ́ pàdé wa nínú àdúrà yìí because virtual experience ló máa jẹ́ hmm, kì í ṣe pé kẹ́ máa bọ̀ nínú gbọ̀ngàn ìgbọ̀ngàn ìjọ wọn ṣùgbọ́n lórí ẹ̀rọ alátagbà lórí ẹ̀rọ ayélujára káàkiri ló ti ń wáyé lójoojúmọ́ gẹ́gẹ́ bí mo ti sọ láti aago méjìlá òwúrọ̀ títí di aago kan òru lórí Facebook wa Genesis Global lórí Instagram àti lórí YouTube Genesis Global ní kẹ́ ẹ̀ ti máa darapọ̀ mọ́ wa nínú àdúrà yìí lójoojúmọ́ ìwọ tó o ní ọ̀la tó ń fi òní sùn àfàìmọ̀ kí ọ̀la kó mà lá lójú ṣùgbọ́n tó o bá tètè jí tó o sùn kó dídẹ́nu kó o sùn àdúrà ló ń gbà ó agbára kọ́ àti pé kádàrà kò gbóògùn ṣùgbọ́n gbàdúrà wákàtí kan pẹ̀lú ẹlẹ́dàá ẹ̀ kì í ṣe ohun tó pọ̀ jù kàkà tó fi mọ píǹgì tó wọn fi tọjọ́ tí ò ní èrè nú darapọ̀ mọ́ àánú àdúrà yìí ó sì dá mi lójú pé tó bá lè darapọ̀ nínú àdúrà yìí ah ìwọ gangan lẹ́rí kan. àríjù mm, báyìí lọ lórí ètò ìfún yìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí àtúnjọ kó tọ̀sẹ̀ yìí jẹ́ gbogbo ẹ̀yin pátápátá mo lọ́wọ́ ẹ̀. àlejò wa mo lérò pé tàbá tún yín náà ọjọ́ mi mm, ẹ máa darapọ̀ mọ́ wa. Dr. Ọláyínká Babs Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin lórúkọ tèmi títí dìgbà míì tá àtúrà wa ó dàbọ̀. ojú ọjà ojú ọjà kájé ó pupa